ẹgbẹ́ gbogbo gbà orí pàṣẹ náà náà là wà. Ṣé gbogbo àwọn ayé àtàkùn àwọn wa ń lò? Àwọn ayé yìí ń dá lórí pé ká náà. Ká pa ìsìnkú nígbà kankan. Nítorí pé ẹni tí ó bá ṣẹ̀sìn tó fi là ọlọ́jọ́ ìsinmi ọ̀lásìkò téèyàn fẹ́ fi dájọ́ sọ̀pọ̀ tó. bẹ́ẹ̀ náà ni àwọn àkàdéètì tó ń mú alábẹ́ àkọlé yìí àwọn náà dá lórí wípé àwọn ẹ̀sẹ̀sìn sọ́nà ní àmì pàtì. عائشة رضي الله عنها ولو كان أحب الدين إليه ما داوم صاحبه عليه ṣe sí jù ọ̀nà lè téèyàn ṣe pẹlẹmọ́ téèyàn ṣe ń gbogbo gbà ètò tá à ń ṣe tá à jákùn tá à pàtì nígbà kankan ọ̀nà lẹ̀sìn tọ́lọ̀ ọ̀rọ̀ bá ní ìṣẹ̀ṣẹ̀ jù. àdìsí tó tún tẹ̀lé lẹ́yìn ẹgbẹ́ àdìsí ọ̀rọ̀ màá fi nù pàpọ̀ ọ̀gbìn yẹn àwọn àgbọ̀n náà. قال النبي صلى الله عليه وسلم تقول من نام عن حزبه من الليل او عن شيء منه فقرأه ما بين صلاة الفجر وصلاة الظهر كتب له فانما قد قرأه من الليل رواه مسلم. انت بقى تكون يا صوت قوما قالوا جزمان القرآن ورب الله ويك عندك. تراب لك على ان بدا يا صباح في صلاة الظهر ọkọ̀ ládàá lè fún bí ẹni yẹn náà eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ dín ní má ẹ̀sìn tá à ń sìn ká tẹ̀ra mọ́. alábìsọ̀ ọ̀la àdìsí lẹ́nu ó tún bá ọ̀kan nínú àwọn ní wọn láti kún mítìlẹ̀ wọ́n ti ṣe bíi lágbájá wọ́n dàbí كان يقوم الليل فترك قيام الليل لكن ما أقول ودي جيش الصلاة وأقعد وماذا بيرد يعني كأسي أقعد أقعد وصولين به àbí ká máa ṣe lọ títí láéláé táì kú láyé. Aisha radiyallahu anha onágbègbè àwọn wa pé táwọn Rasulullahi sallallahu alaihi wasallam ìdàfẹ́ tó sọ̀rọ̀ láti mìíràn lẹ́yìn. رجع أو غيره صلى من النهار ثنتي عشرة ركعة رواه مسلم النبي صلى الله عليه وسلم بقى في الاستنى كل جوكا وليس صلاة الأولى tí ọ̀rọ̀ abẹ́lẹ̀ صلاة الأولى láti lò látàrí ìrora àbí nǹkan mi bí kápá rẹ̀ ń ṣe àbí nǹkan mi yóò wá ẹtì máa kẹ́rẹ́ ká mọ́kànlá lóru tá a bá ti gbàgbé tá a bá ti ṣe àbí ìdíwọ́ kan mú ni má ṣe tá a bá ṣe lọ́sàn-án kọ́ á fi kàn kù mọ́kànlá ni máa ṣe lóru màtó jẹ́ pọ̀sán lọ́fẹ́ ṣe ní ìṣọ́dí mélòó ọdí méjìlá mẹ́ta ni wọ́n máa ṣe lóru màtó pọ̀sán lọ́fẹ́ kan mélòó ló ṣe mẹ́rin pàákì ṣe lè jẹ́ ọ̀hún tá a fẹ́ mẹ́nu bá ń bì lónìí wàyí wa akramakumullah àmbùkátà láti tají láti máa tara wa jí nítorí pé tí kálukú wa bá wo kàlẹ́ndà rẹ̀ lónìí a rí pé nínú kóni ọjẹ́ ọjọ́ kẹta nínú oṣù rọjà. lọ́jọ́ àná ti lọ bàbá àná tẹ̀lé àmàmà àná tẹ̀lé. kálukú wa bá ṣàkíyèsí ẹnì kíkọ yìí ti pẹ́ rárá rárá tá a ṣe rọmọbánu kẹtọ lọ. Omi ẹ̀dẹ̀ tó tó kalẹ̀ fún pàpàpà yìí. Ẹ̀dá wọn ti ara bíi ọjọ́ ayé ti ti ń sáré tí ò ní rárá lọ́nà ti kọ́gbọ́n. ó sì jẹ́ ǹjẹ́ ọmọ àtàwájú láti máa ṣiṣẹ́ rí. ilé ìsìn máa jẹ́ ọ̀rọ̀ náà lọ. tọ́lá ti lọ́la ti ń da òkèèyà mi. wọ́n jẹ́ àpò àtúkú yìí. tọ́lá tó sì ṣe pé ayé yìí náà ni ayé yìí náà ni. ilẹ̀ tí ń mọ́tí là ń ṣe bẹ́ẹ̀ là ń sún mọ́tí àárín. àwọn ọjọ́ tó sẹ́kù fún àǹdí àyọkúrò láti ti ike kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ọjọ́ kan ẹnìkálukú àti ọjọ́ pé ọ̀nà yóò fi ayé yìí sílẹ̀. wáyé o káwọn náà ká ṣe dáadáa dáadáa títí kéèyàn bá dáadáa pàdé lọ́dọ̀ lọ. ẹ jẹ́ ká gbìyànjú sẹ́sìn ọlọ́ ìgbìyànjú tí jẹ́ kọ́ lè yàn já sí rere lọ́dọ̀ lọ. ẹ̀sìn ọlọ́ alìsílám sunna anabi muhammed sallallahu alayhi wa sallam adájú dáa káṣọ onígbọ̀wọ́ rẹ̀ torí kọ́lọ́wọ́ bó lè bá gbé àwa náà lọ́wọ́ sókè. ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí eléyìí tí ò ní ẹ̀tànjẹ nínú. ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí tí ò láǹfi pó bọyọ̀. tí ìwọ ọ̀rọ̀ wá ti tẹ́ láti ṣiṣẹ́ fẹ́ sin ọlọ́run kí wọ́n á lọ ṣiṣẹ́ láti ṣiṣẹ́ fún un kú tó bá ti lọ ọ̀nà ti parí nìyẹn ọwọ́ àwọn bá tó ṣe kó tó di pọ̀ lọ òun náà ni ọ̀wọ́ nù wí sẹ́rẹ̀ ọ̀sọ́nà tí wọ́n fi lè gbé ètò òṣèwọ́ nù wí sẹ́rẹ̀ pé òṣè náà ń jẹ́ ilé ẹ̀jẹ̀ ká ti dáadáa fẹ́sùn ọ̀nà ká tó di pa lọ. ìwọ́n yóò gbókè èwo ni òótọ́ ní mú èwo ni òótọ́ mú ní ronú èwo ni òótọ́ mú nítorí kò dùn nínú bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí bí wọ́n ti ṣe tàpá sí ẹ̀sìn Islam àwọn òsín ti bí ẹ̀sìn Islam ó ti ṣe lọ wájú bí bẹ́ẹ̀ ti ṣe ń bẹ́ẹ̀ di pé sí oúnjẹ kan wà tí ìsìláàmù bí káwọn jẹ pọ̀pọ̀lọpọ̀ ti ṣe wà lónìí ẹ̀yin ẹ wo ìhà tí gbogbo akọ sílẹ̀ síwájú ẹ̀sìn islam wàláhì kọ́lọ́dà kọ́kọ́ sànù wà ní kò dáa rárá kò dáa rárá. àkàrà kọ́ ọ̀la nílé oníkálukú wa ní ìsìn jẹnẹrétọ̀ ti ń dún tututututututu tá à ń lò níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà wà lè dín náà ẹ̀ dáhùn kéésì eléyìí mo tọ́nà kan náà lè yìí torí pé bó tiẹ̀ jẹ́ pé ọmọ àmàmà fẹ́ ra ní ọmọ bí wàhálà fún ọ ìtìjú gan kò ní mọ ọjà ọmọ bí wàhálà fún èèyàn wá wo dáhùn bá ti là ń lò fẹsẹ̀ ọlọ́run oríkì rẹ̀ ní bọ́ba lè bàjẹ́ ó bàjẹ́ bọ́ba sì lè bàjẹ́ kó túnra rẹ̀ sí àwọn àti fẹ́ ta rẹ̀ sí afẹ́ sórí rẹ̀ ó kù díẹ̀ káàtó fún wa àbí kí n tiẹ̀ sọ kó kù púpọ̀ káàtó fún wa pàápàá jùlọ láwùjọ wa nílùú yìí. àgbárùkù tẹ̀sìn rárá rárá rárá kò sì lẹ́ni bọ́dì wá pẹ̀lú. ọba lọ́kàn jẹ́ gán àwọn èèyàn dààmú ọlọ́run bíbá rárá ọlọ́run náà ti mọ̀ Islam là ń sọ ọba lọ́kàn jẹ́ gán. wọ́n ti máa tó bá lè kú kú ni kálukú bá ti yọ ọsẹ wọn lọnà wọn àti béèrè lọ́dọ̀ ọmọ tí mójútó pé bóun ni ọ̀rọ̀ jẹ́ ni o tọ́lọ́ ti tiẹ̀ ti rí túnṣe àbí káàkì ẹ̀rà míì ni ọlọ́mọdé bàbá tí lọ́sẹ̀ tí ń bọ̀ bàbá tó kú náà kú náà ni bẹ́ẹ̀ náà làwọn ẹ́ńjìnì wí síbẹ̀ tí ọlọ́run ti wà lọ wájú náà. ọlọ́run ti wà lọ wájú náà. ìjọba wa sọ̀rọ̀ ìjọba ń jáde tiẹ̀ ní ọ̀yọ́ yẹpẹ́ náà yọ máa hó sẹ bí ọ̀sẹ̀ sọ. jọ gba wájú jọ gbẹ̀yìn má gbogbo èèyàn lọ́wọ́ òní ọmọ àwí ni ọmọ sọ lórí irọ́ mùnáfíkì àdéhùn. síbẹ̀ sì ń fi lọ wájú náà nù àkàràmọ̀kọ̀mọ̀gbà kò lè lọ wájú ẹ̀. àwọn èèyàn àkọ́kọ́ tẹ̀sí fi débi tó dé ọ̀nà wọn lẹ́mìí ọ̀nà wọn dúkìá àìmọye ló kú nítorí islam àìmọye dúkìá ló lọ nítorí islam so àwa náà ti fẹ́ wà lẹ́yìn náà rọrùn ẹ̀mẹ́ wò àtàwọn akọ́sẹ́ ẹ̀ wò ìhàtà akọ́sẹ́ ọ̀bánilọ́kànjẹ́ púpọ̀ ìdí nu tó fi jẹ́ pé tí bá wo àwọn ọmọ lẹ́yìn pọ́ọ̀lù nílùú yìí ẹnìkan wọn rí ọwọ́ mú bàjẹ́ wọn rí ọwọ́ mú bàjẹ́ because ìṣesí tí wọ́n gán ní pé kò sí mùsùlùmí kankan bí mùsùlùmí náà bá wà ibi tẹ́ rẹ̀ àti wá rẹ̀ náà ni ó fi hàn gbọ́ wọ́n wá wá gbọ́ wọ́n wá wọ́n sàrà sàrà yìí náà lẹ́yìn lẹ́yìn specialize fún ministry of sàrà and sadaqa ìwà wo ó ti ṣe wá jẹ́ pé everywhere every corner sọ́ọ̀tì sọ́ọ̀tì sọ́ọ̀tì náà. a tí wọ́n á kí mọ́ni bá ń bẹ ó ní kó máa ta gbogbo àná lára náà pé ah, ah what is all this? ní kó máa ta wá lára. tí mọ́ni bá ti ń bẹ ó yẹ kí gbogbo àná máa ronú pé ọ̀nà wo lọ́nà àbáyọ. ọ̀nà wo la fi lè mú Islam dàgbàsókè tí rádaràdá táwọn aráyé wọ̀nyí ṣe tí òfin ní dẹ́kun ló ń bo islam mọ́lẹ̀ bíbá yìí ní kíkálukú náà máa ronú rẹ̀ náà bí ronú ti yàn kàn ju pé kí n láá jẹ ìyàwó wo láàfẹ mọ́tò wo láàkùn ọ̀kadà wo láwà bẹ́ẹ̀ ẹ máa pé gbogbo eléyìí kò síbi tá à ń kó lọ màdìtá ìjọba filẹ̀ ayé ìsìlẹ̀ ẹ̀sìn lókù tí wọ́n máa bá wa lọ bí tá à ń bá lọ ìwọ kan ọlọ́sìn lè fi ọsùn sábàbí dáadáa tó pọ̀ lókun bàtà ní ààrẹ bá ti dà. agbọ́bẹ̀ ń bùkátà káwọn èèyàn ronú o ń ká ronú especially the growing generation. níta àwọn bàbá bàbá táwọn ti di gbígbẹ́ tó yẹ kí wọ́n kàn wọ́n àwọn gáàlì wà á dìgẹ́ sí Islam owó ẹ̀mọ́yé kí wọ́n kàn wọ́n yọ̀ọ́ sọ pé lọ́ọ̀kan náà làwọn jọ ń sìn ẹ̀ẹ́mọ́ yìí lọ́yẹ́ kó lè gbà wọ́n láyé gan fún ọmọ àti wèrè láńlá nínú àgbàlá mọ́tíláṣí táwọn ilé òun là ń sọ ẹ̀fọ́ àwọn ilé yìí lẹ̀ aláwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ń bò làwọn wà ọ̀dọ́ tó yẹ kó òun yóò di bàbá lọ́la ọ̀dọ́ tó ti kó náà ní gbogbo èèyàn wọ́n mọ̀ ẹ́ retí kí ni ọ̀sọ́ lọ́la iṣẹ́ ńlá ń bẹ wá dúwà ọ́ lópin ìgbà tá à ń bá ń fẹ́ pé kí islam ó dàgbà sókè lójú ayé wa malaysia kọ́ lọ́lọ́run ọ̀ràn ẹ̀yin èèyàn yín náà ẹni tó ń sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ kàn tẹ bá fi lè ran ọlọ́run ọba sí ọlọ́run ràn yín ẹ̀rí gẹ́nìsì tẹ bá wò ó wọ́n lé tákàdá kan kálù yìí tákàdá ọ̀hún afọ́jú kan ti dààmú tí wọ́n lẹ sákàdá wọ́n lé nìkan kọ̀ lẹ́ǹtì lórí <laughs> àwọn ọkọ̀ èdè kàrẹ́ ni <laughs> ẹ̀yin lẹ́yìn máa bá jọ kọ́kọ̀ kan mi ẹ̀ <laughs> ń bọ̀ ọ́lẹ̀ yìí o wọ́n ti ẹ̀dí kọ́kọ́ sí gbà kan fáwọn méjì ní ń bọ̀ ọlọ́wọ́ á dé wọn kó pẹ́yọ kan torí wọ́n ti lo èkó níbi oṣù méjì ààbọ̀ kan sẹ́yìn àwọn méjèèjì so ọ̀kan wa ń bọ̀ wá bí mi ẹ wò láti kù ọkàn lẹ́yìn ẹ máa kí ìdára bá láti kù wọn lọ́kàn lẹ́yìn títí ń jábọ̀ kò níbi bọ́ọ̀lù ibi ìlọsọ̀ọ́nù. tí bá wá ka ìjọpọ̀ sára kàkàdá wọn ẹ̀rí jọpọ̀ original crusade. great. Mm-hmm. inú rẹ̀ ń kéésì. great revival come and receive your miracle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàtà wọn kéde rẹ́díò wọ́n sọ kí lẹ́yìn tó sọ gbogbo eléyìí sẹ́wọ́n fún gbogbo kòròsẹ́ẹ̀dì jáde ṣe tẹ́lẹ̀ àdàmàdì ni fa original ní ń bọ̀ báyìí nítorí ibi tó ti kí kúrọ̀ ti kí ní ti ń bọ̀ báyìí. ok nísìnyí wọn náà máa wò tó fi dúpẹ́ fọlọ́ tó fi rí pé ọyẹ kó ṣiṣẹ́ fẹ́ sì fìlà nígbà tá à ń gbé ìmáàmù Mẹ̀dínà bọ̀ à ń gbé ìmáàmù Mọ́kà bọ̀ àwa kéde àwa kọ sára fúláyà tá a lẹ̀ ká pé tọ̀ òní fọlá. <laughs> àgàmọ̀dé sọ láti là á ti tẹ́lẹ̀ báyà ilé afẹ́ kí ló lọ́wọ́ ṣé eré àwọn kìíní ọpọlọ tí wọ́n bó ti dorí kodò ni. Allahu Akbar sọ láti tá à ń ti tẹ́lẹ̀ fèrè ni. ẹ igi wàá gba mírèkù rẹ tanita taniti tábìlì àbọ̀ àmọ́ tí ìbá ṣe mùsùlùmí ẹ̀yìn onírúurú bá wọn torí ẹni tó bá jẹ́ káàbì nígbà máa dùn sùn. ogun tí wọ́n rọ sí wọn lórí bá bá tó rọrù rẹ̀ lọ́kùn mẹ́wàá sí nírọ́ wọ́n máa gbè mí ni wọ́n máa kó jẹ ni àfi bí ìdodo. akramakumullah tí bá wà wò wò nísìnyí wọ́n ń ya fọ́tò kan wọ́n fi ń sàkójú rẹ̀ gbàtà ya kọ̀lẹ́ǹtì yẹn kọ́ sọ̀rọ̀ báyìí wọ́n wá ya àwọn kan ògidì aláìníṣẹ́sí àwọn lọ bìbà wọ́n ní báwọn ṣe ẹ̀sìkẹ́sì kẹ́yìn náà káwọn aráàlú yìí náà pọ̀ bìbà nù ni wọ́n bá wa parọ́ tiwọn náà fún un ẹnìkan á ní àmì náà ó débẹ̀ ó débẹ̀ ó èyàn onípọ̀ tó báyìí kọ́ wá pé tí wọ́n ti ọ̀dá ó. wọ́n máa pọ̀ náà àwọn ọmọ náà máa pọ̀ bàjẹ́ wọn kò yé wa ọmọ àlùjẹ́nà máa kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ aná. ìgbà tí ọlọ́run sọ fún ádámù alayhi salam yọ ọmọ aná sọ̀tọ̀ ádámù alayhi salam ibò ní ti yọ wọn yọrọ ọlọ́ni ẹ máa yọ ẹyọ kánú gbogbo ẹgbẹ̀rún lọ sí àlùjẹ́nà ẹgbẹ̀rún díkàn lọ sí náà yẹ kí uncomparable wọn ti fi wéra wọn one to nine hundred and ninety-nine people. Ògbémi àti òfìjọ́ kan nínú wán wán wán wán wán làǹdù kọ́nà dákun kọ́mọ́dé kọ́kọ́ já wa lẹ̀. Sọ̀rọ̀ tó máa pọ̀ nídìí tí wọ́n ń ṣèrè kí wọ́n ń ṣèrè àrùn kí ní yàrá lẹ́nu rẹ̀. Wọ́n máa ń sọ̀rọ̀ nẹ́ẹ̀tì wọlé ọ̀hárọ́tẹ́ mímú mi níyì ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn agbèyànjú jù bẹ́ẹ̀ lọ́wọ́ ní fún ní islam ẹni tó pọ̀ jù torí di eléyìí ọ̀dọ̀ wa o ọ̀gbọ̀dọ̀ máa débẹ̀ o ọ̀gbọ̀dọ̀ máa débẹ̀ o ọ̀gbọ̀dọ̀ yábẹ̀ o tí wọn náà tí wọn múra lẹ̀ ọdún béèrè ibi tí wọ́n ti sori ibú yẹn ọ̀gbọ̀dọ̀ débẹ̀ o ọwọ́ àtẹ̀kẹ́ ẹ gbẹ̀torí ọtí ẹ̀ láwọn bùkátà ti kan. wọ́n ti sọ pé èèyàn ní gbé bùkátà débẹ̀ ń jọ àfi kí bùkátà kọ́ wá sópin wọ́n ń tọ́jà ní orí búlọ́ọ̀gì wa lè o wọ́n ń tọ́jà ní orí búlọ́ọ̀gì wa lè tí mùsùlùmí bá sì lọ bí tí wọ́n ti ń ṣe kúfúrù wọ́n papọ̀ pẹ̀lú wọn ni o وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ti sọ àyà kalẹ̀ pé kẹ́ ẹ bá gbọ́ pọ́n fọ̀rọ̀ ọlọ́run ti yẹ̀yẹ́ wọ́n ti kẹfìrí sí ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o tó bá gbé jókòó pẹ̀lú wọn yìí náà ti dúró wọn o àti mùnáfíkì àti káfíìrì gbogbo wọn lọ́lọ́run tà sínú náà jahannam torí délé ọgbọ́dọ̀ débẹ̀ o ó ti sábà ó lè má lọ wọ ìyá alábòsí múnáfíkà ó lè má lọ ìyá alásàlá tu rọ yọ wọ amẹsàlásí àwọn ìyá súnà yóò sì tún lọ bí ká ti ń kọrin jọ́ọ̀nù orin dáfídì múnáfíkà ìwọ náà ń kọ bàbá aládùá ọ̀daràn ọwọ́ amẹsàlásí ó tún lọ bí wọ́n ti ń sàdóòfò láti múra kí n ta wí ọkọ ọmọbìnrin kọ ọmọ tùbà kó ríran o torí di eléyìí má bàa débi ọ̀kọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa pé ah, bí yẹn ti pọ̀ ọ̀hún ah, ìgbẹ́nu ló ti hà mí. ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa nítorí pé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ nítọ́ takùtọ̀ lọ ń dáadáa ó súnmọ́ pẹ́yìn náà ti ń ṣe nítọ́ takùtọ̀ lọ. ọlọ́kadà wọ́n gbé wọn lọ́bẹ̀ o lẹ́ ń gbọ́ o ó ń ta ẹsẹ̀ má gbé wọn lọ́bẹ̀ o lọ́ ń gbọ́ yẹn o ẹ̀hẹ́n tó wá pété owó tèmi mọ̀ ń ṣe ọlọ́mọdé awówó dára o ẹ̀hẹ́n tó ọjọ́ bó ti jẹ́ o ó ń bí ọwọ́ tà mọ́ lọ pàtẹ́ ẹ̀bẹ̀ o pẹ̀lú pé yé wa ẹ̀rọ àlọ́ kó gbogbo ẹ̀ sínú yìnyín tó wọ́ yín dáadáa mọ́ lọ pàtẹ́ ẹ̀bẹ̀ o mọ́tàrà ẹ̀jẹ̀ o alábẹ́là tòmágbàbẹ́là rẹ̀ bíbẹ́ o torí wọ́n ti àwọn على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان tó bá jẹ́ pé abáláǹfààní láti pè wọ́n sákèésì ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ pàdé òfò yẹn àbá bí wọ́n lè rí béèrè méjì mẹ́ta nítorí pé nù kéde wọn tá à ń gbọ́ nu rẹ́díò wọ́n ní tí kọ́lé ti bá dé afọ́jú oríra adẹ́sẹ̀ orin òkú ó sọ̀rọ̀ ah, development ńlá lélẹ́yìí sọ́hàwálálá ó yẹ aláwọ̀ afọ́jú wọn pọ̀ lẹ̀ débi pé a ní ìyànà kan pẹ́ẹ́pẹ́ àwọn afọ́jú ló gbó kọ rẹ̀ hárí pé ìyànà kíni ìyànà afọ́jú pé máa fẹ́ dọ́sìn pé ẹ̀sìn fẹ́ dọ́sìn àìníye tí wọ́n fi ṣe sáǹpù pápákọ̀ tẹ̀ ẹ́ ti bára tẹ́ ẹ́ ní sára àgbà nítorí pé islam ò ní ó ti bára àmọ́ náà kẹ̀kọ́ kó òun ríran ju kó òun máa ti bára sáwọn lẹ́la tó aláwọ̀ afọ́jú àwọn òríjìnà tí èsì ti dírámà ẹ̀wọ̀n pé dírámà làwọn máa ti wọ́n lè lọ mẹ́ni kan lè ní tìámíù bàtáì wọ́n yẹ rí pọ́ọ̀lù dínkà tìámíù bàtáì náà wọ́n máa fi ṣèzámpù wọ́n á kó rọ́ọ̀bù gbọ́n wọ́n gbọ́n rọ́ọ̀bù sí lójú yóò lọ sí ilé ìrànká ẹ̀kọ́ wọn fi òun láfọ́jú nìyí pọ̀ fúrọ́. tọ́mọ àti akaraka dábra àwọn adéjì kan wọ́n ní kọ́ya tó wọ́n kpala tó kọ́ya tó wọ́n gẹ́gẹ́ bí táàgì. bàbá dírámà náà bá máa ya títí ẹ̀ díẹ̀. sáré ẹni tí ò ríra rí láyé tá a kéré ní òbí bẹ̀rẹ̀ fẹ́ràn pé yóò tu tù náà máa mérí sá. tọ́ eléyìí jẹ́ bá wọ́n tún láti ẹ̀ òkú ọ̀sọ̀rọ̀ irọ́ burúkú ara ń tẹ́ káwọn ọba àlù ó ṣe nù àwọn abẹnugan àlù àwọn òkú tẹ mọ́ àti ntẹ́ sùn àmọ́ àwọn kẹ́kẹ́ kọ́kọ́ practice ntẹ́ lọ sí lójú àmọ́ ara yìí kẹ́ practice ẹ̀ láti wá bì ẹ lọ kó afọ́jú mẹ́rin wá ń sábò sóyè <laughs> so ẹ bá kó afọ́jú mẹ́rin dé ẹ lajú wọn bàbá kọ̀lẹ́ǹtì ẹ̀làjù so bàbá ti dìde rẹ́mi wàán ẹlọ́ba ni wọ́n wà rọ wá ẹwà rọ mẹ́ta wá àti ètò kírítíkà àti ètò wà láàánú àti ètò tó sẹ́pẹ́rẹ́ gbanuwa mẹ́ta wá bá ẹ mọ ẹ wọ́n sáré wọ́n tún fìdí rẹ́mi tọ́. So, òfurufú èwo ẹ̀fẹ́ fi ṣe fárímẹ̀ tútù àbí ti ẹ̀gbẹ́ ọba jẹ́ tútù ẹjọ́ tó kú tá a ti tẹ̀ gbé wá wá jẹ́ ẹ̀fẹ́ ní ọpọlí jẹ́ ẹ bá ti tí wọn àwọn náà fẹ́ kú so tí bá ti wá fìdí rẹ nípa gbogbo ẹgbẹ́ a ah, ọ̀sáyè láti parọ́ fáwọn èèyàn lù tèmi bì àbí òye wa. nítorí wá kẹ́ ẹ bá lọ páàsì gbogbo agbẹ́ látẹ̀lé nígbà tẹ̀ tí wá fìdí rẹ mi àgbàrọ láyè ọ̀tá ìfọ̀rọ̀ ló kìlú yìí ó yìí ni pé ọ̀tá ìfọ̀rọ̀ lọ yín lọ sí kíni ẹ lọ síwájú tẹ ẹ bá wá ọtí yín ibi tí ọ̀dà alẹ́ bàrà yìí yẹ kó máa nù nítorí pé ẹ̀yin bá ti gbà wọ́n láyè kẹ́bí aṣíwájú àyè ó sì sílẹ̀ fún wọn láti rọ̀rọ̀ kúrò sára àlù lórí àmọ́ sẹ́yìn gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́ ẹ̀ bá ti gba ìgbàjẹ́ láyè kọ́ra ìwọ náà lóyún àtìgbàjẹ́ kan ní rí tẹnìkan gbàjẹ́ náà lóyún sílẹ̀ ń bẹnu àmàna ti ń bẹ lórí aṣíwájú anábìyàn sallallahu alaihi wasallam wọ́n ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lólùdárajà gbogbo yín láti bi léèrè nípa nǹkan àfúndájọ wọ́n ní wọ́n sẹ́nu ti ẹ̀mọ́ ta lọ́kọ̀ kẹjẹjì àwọn olórí lọ́kọ̀ dárúkọ wọ́n ní wal imamu ra'in wa mas'ulun 'an ra'iyyatihi olórí gbogbogbò tí ń sọ lórí lórí àwọn èèyàn olùdárajà ni o ọlọ́wọ́ bi léèrè nípa tó fún dàjú. a ti sọ fún yín nípa bí Umar radiyallahu anhu ó ti ti sẹ́kẹ̀ Madina ni wọ́n ti ń ṣàkóso gbogbo ilẹ̀ Islam Umar wa sọ̀rọ̀ rẹ̀ kẹ́tọ́ báyà lẹ́rù ó ní kí làkúnmí bá fẹsẹ̀ kọ́ ní Iraq látàrí pé nǹkan náà sí ọlọ́wọ́ bó bí mílíọ̀nù fàárẹ̀ ń dọ̀gbìn dàrú kìíyàmù tí ọkùnrin bá kọ sí wọn yé dọ́jà sí títí ń gbà náà wọn sì ní katapila tí ọba gírèjì àmọ́ tọ́nà kan bá jẹ́ pálíkù bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó sì yẹ kémi tí mo jẹ́ kàlífà òtútù ṣe tí ń tù sí látàrí ọ̀nà tí ń tù sí onírà kó mi fi wá pọ̀ sí jẹjẹ́ mọ̀ kọ́lọ́ obìnrin léèrè ń pa àrẹ̀ ń jọ̀gbìn dàrú kìlíàmù ènìyàn wá wá dúró ń tọ́nà ó bí ẹ̀yàn lórí nìyí lẹ́yìn bá rí nǹkan tó lè ṣe àwọn èèyàn ní sùtà tó lè gba tí wọ́n jẹ́ ẹgbà láyè tọ́wọ́ nù mí ọ̀nà wọn fọ́n ń tutọ́ sókè fojú gbà wọn làwọn èèyàn tó ní sínú ó sì nà náà. النبي محمد صلى الله عليه وسلم وللعن الله من آوى محدثا وللعن أبو بندر فإذا ألا دلالة aládàáda tí wọ́n bẹ̀sẹ̀ àwọn èèyàn jẹ́ ìjọba báyìí gbá nílò òlu kan kẹ́ pèsè abo fún ọlọ́ọ̀la mi a gbọ́dọ̀ kíyè sáàrin yẹn a rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé bàjẹ́ wọ̀lù ọ̀dọ̀ ẹnìkan náà ni wọ́n lò tí wọ́n fi wọ̀lú yẹn irú ìwọ tó ń lò máa kíyèsí ń tán lò ọ fún tó bá jẹ́ tó dáa wàá gba commission tó bá rí pé tí ọ̀daràn wàá irú commission wo lẹ́yìn fẹ́ gbà agbọ́dọ̀ kíyè sára agbọ́dọ̀ kíyè sára ó pàtàkì kọ́ni kálukú wa kó kíyè sára káma yìí pé gbogbo ẹni tó bá gbé wọ̀lú tó bá jẹ́ ẹni tó dáa táwọn èèyàn sáǹfààní lára rẹ̀ wọn náà di commission ru dáadáa yìí tó bá jẹ́ pọ̀ dára ẹni ibú ni abatẹnijẹ́ yìí wọn náà tún ní commission rẹ̀ kọ́nà wọn bá kó pín commission tó dáa kó pín kàn wá. akọ́nà kì í máa ṣe àwọn kiri yóò lásán ìgbà míì wọ́n á introduce àtìbàjẹ́ àfa ọ̀daràn tí ń ba tara yé jẹ́ wọ́n pa ọ́ lù tí wọ́n á bẹ́ sì jẹ́ máa wọ̀nyẹn lọ́wọ́ sẹ́mọ̀kẹ́ni tí wọ́n ti tàtẹ̀gùn tí wọ́n fi wọ́nú lóhùn gbogbo aburú tí wọ́n máa ń ṣe olóhùn ní commission bẹ̀ gẹ́gẹ́ bíi dàdàngọ́mì kan tí wọ́n introduce tí wọ́n wá sáyé yìí tẹ́lẹ̀ tá a mọ̀ bí wá di tiẹ̀ o tí wọ́n sọ fún wa kó o ti sá lọ sí ìka ń bẹ̀ yẹn. Ṣé pé wà lọ kó àwọn obìnrin àtọkùnrin jọ lóru lálẹ́ ìjọ Júmọ̀ wọ́n mọ̀ ọ́n tí ọmọ nípa ọmọ ṣàdúrà tí wọ́n bá wá bá bíbì kan yáà ní gbogbo ìtẹ́sí ládùúgbò àtó òun gẹ́gẹ́ bíi àfa àwọn ńlá wọ́n bá wọn káṣí àbí àyẹ́lẹ̀ wọ́n á kó olúwa ẹrú òun o olúwa ìránṣẹ́ òun o ẹgbẹ́ sọ̀kọ̀sọ̀ tó lè mú kí sẹ́wọ̀n yàlù ara lọ irú eléyìí náà làwọn kan wà dìde dùn wọ́n tún máa dáàbò bò rọ́ nítorí lè mú kí sẹ́wọ̀n yàlù ara lọ làwọn kan làwọn tún dáàbò bò ìwé nìkan ló ti sábàbí tó fi wọ̀ nù irú àwọn tó ti sábà bí tó ti wọlé níta láwọn tó ti dáwé òfò àbí kùbùrá ni àbí ṣùgbùrá ni ẹnì kan pẹ̀lú pàdé ńjọ pé ń da òkè yàrá bẹ́ẹ̀ni lọ́kọ́ wọ̀lù lónìí káwọn mọ̀mọ́ náà mọ̀ bí dírámà kọ́ ọmọ káàkiri wa kó sì wọ yúnífọ́ọ̀mù bí ọmọ sùkúlù tí aago mẹ́sàn-án bá ti ń lu báyìí tí wọ́n tó tẹ̀lé ra wọn lọ́nà àbíkan kálukọ́ wa gbàgbé kó dà ń sọ ọ́ máa dànsá ọ̀rọ̀ dùn wọn ní aago mọ́kànlá alẹ́ làwọn bẹ̀rẹ̀ àdúrà àṣìṣedì lẹ́mọ̀nì subhanallah inú títẹ́ sí òdodo ń bẹ́ẹ̀ lẹ̀ sáwọn yìí fẹ́ sí àfi bí àdánù bí òfò lẹ́lẹ́rìí tá kó jọ sí. wọ́n wá ní sùkúlù bíi tá láwọn ti ń tàdó àti májò ẹ wá wòran jọ kejì ẹ sá ti mú paálí ńlá lọ ẹ kó kọ́ńdọ́ọ̀mù bẹ́ẹ̀ yóò sùn yìí subhanallah kí ni ọgbàdo àná ni àbí àtàkì kọ́ńdọ́ọ̀mù sí bẹ́ẹ̀ inú ti fura ń bẹ̀ subhanallah àgbàdo wọn pọ̀ ń bẹ̀ gbogbo gbogbo ẹni tó fẹ́ sí ìbàjẹ́ gbogbo ẹni tó ara ń mú àbẹ́ni tó ń họra gbogbo wọn lọ péjọ ọbẹ̀ akramakumullah bẹ́ẹ̀ ni ọlẹ́ni kan wọ̀ lù wọ́n lọ lójú obìnrin ọkùnrin olójú obì iná ẹ̀fọ́ kaba. tó lónà ọba tó máa fi búrẹ́dì yóò fi máa kó ara yé lójú abẹ. tó irọ́ tá a bàjẹ́ láwùjọ àwọn olódò wọ́n á gbé kọ́tò rẹ̀ wọ́n lẹ̀ wọ́n lẹ̀ wọ́n ti lè ṣe sí ara páálí kan gbé sórí mọ́tò gbogbo kọ́nà wọn mọ̀ wá wọ̀ àwọn ọmọ mọ̀ máa fi sọ́kùn lélẹ́ ní àbóbì sọ́kùn lélẹ́ ní àbóbì síláwà nílówó ní àbígèlè síláwà nílówó ní àbígèlè ẹ̀yin náà kúkú pọ̀ ń bà náà. tó àwọn akọ́kọ́ ọ̀rọ̀ àgbọn kan sọmọráìzì wọ́n lè afọ olójú obì òròpọ̀ yé afọ olójú obì yẹn ni fọ́kùnrin àmọ́ olójú ebi bíbí náà ni wọ́n ní kí ẹ máa kó pure water wá àtọ̀tẹ̀ bí premier ní bí kíní kan kọjá búlù bí lọ́ọ̀kì náà sì ní kí wọ́n bá wọn ṣe kó búlù àbẹ́rẹ́ rí lọ́ọ̀kì abàmì tí ó búlù àbá wọ́n ní pure water tàǹjọ́ tá a wí ọkà màmá torí kálukú òkè pure water rẹ̀ wọ́n wà ní kí wọ́n ṣe báyìí wọ́n sọ wọ́n jẹun tí ń ṣe exercise ẹgbẹ́ sókè ẹ fi hàn wọn ará sọmọ wọn fẹẹ sọ òkú àdúrà rẹ fẹẹ sí wọn tún kó àwọn èèyàn lọ ṣé láti jọ tẹ̀ǹtì ṣe náà tó wó náà wọn ní ni náà etí wọn kọ tọrọ kọ ni etí wọn ya tọrọ ya ni àbí kọ́ńdọ́ọ̀mù tó kó sí ni àdúgbò ẹ̀fọ́ lọ akaramakumula ó ti yẹ káwọn èèyàn ti gbọ́n jù báyìí wọ́n tún àwọn èèyàn jẹ́ pọ̀ wọ́n láì wọ́n ti wọn lọ́nà bàjẹ́ kan sì wọ́n lọ́nà bàjẹ́ kò yẹ kó jẹ́ bẹ̀ tí káwọn yóò ti tají pé ẹ̀sìn gidi la fẹ́ ṣe àwọn ọ̀fẹ́ tanra wa jẹ àwọn náà sì gbọdọ̀ síndì kíbàjẹ́ kọ́ra ìjókòó nítorí kí tó bá lọ tó bá lọ tó bá lọ síwájú àwọn náà lákòókò jẹ gbádùn ẹ̀ sígbà sẹ́yìn bá ti bẹ́ẹ̀ sìn àwọn náà láti yà rẹ̀ àgbọ̀dọ̀ gbìyànjú tẹ́ bá wo ti àwọn ọ̀tẹ́ẹ̀sì Islam lásán ọ̀yẹ́ká sùn bì ọ̀lá ìfọ̀lá kò yẹ ká sùn ẹ̀yẹ wu adúrò owó tí wọ́n ń náà nì lórí kí wọ́n fẹ́ sọ gbogbo èèyàn dọ́mọlẹ́yìn pọ́ọ̀lù tó kékeré ni èso kékeré ẹ̀yẹ wo náà tí wọ́n dá àtà lónìí ní ìdígílòbù kan ni Abdulwasi gílòbù mélòó ni mo rò pé kí èso ti sẹ́mọ̀lẹ́nu jọ́ mẹ́ta yìí abẹ́ kí èso ti sẹ́mọ̀ láàrin jíjọ́ mẹ́ta sẹ́yìn ní tìsọ́nù ẹ rí náà kàn tí tí ìbá ti kọ́ náà tóbi kọjá àbíkí àfọ̀ tọ́lọ̀ fún iná wọn láyè àwọn ntẹ̀ntẹ̀ pé kọjá kúrò ní mọ́lẹ̀ rẹ̀ ó gbà gbogbo ju sẹ́mà ní. èèyàn wá rí tó dòrò ń dó báyìí lọ bí ìgbà kan fà látara sọ. àmì ẹ̀ mọ̀ pé ibi tí náà yìí ti ń wá bí bá débi ẹ̀ wọ́n mọ̀ pé àgbàdì ìrìn náà nìyẹn wọ́n ń tàn án lẹ̀ nípa pé kọ́mẹ́tì sàkọ́ńtì àwọn jọ náà ẹ̀wù díẹ̀ ní ìwà jọ̀mọ́ ó ti paná lálẹ́ àbí ọ̀paná. <laughs> subhanallah tó ń ti pé àwọn ò lè bá wọn ṣèdíje o àti tá a máa ń tanra wa jẹ o ṣé bá a mọra wa bá a mọra wa naam sábà ní ní ìdánilẹ́kọ̀ọ́ ní ìdáfẹ́ dá fifty thousand yóò tó oṣù mélòó àbọ́dún mélòó ká tó rí dábàá ẹ bá ń dámọ̀ràn gbà ẹnì kan kọ́mítì kan ní húdẹ̀rù ọ̀bùsùrà wọn láwọn níṣẹ́ ribiribi kan táwọn fẹ́ ṣe yóò sì wúlò fún ara ilé àtàrà òkú gbogbo mùsùlùmí náà padà jàǹfààní rẹ̀ nínú wọn ni wọn ní ìdílé rẹ̀ bíi mílíọ̀n ìlú láti ádá wájú kó ti tù fọ́tì ó sì ti lọ sí kejì báyìí jẹ́mọ̀ pé káwa náà mọ̀ wá pé ẹ́ àwọn náà lè ṣe bí wọn máa ń tàn rẹ̀ jẹ à lè ṣe bí wọn o nítorí pé àwọn wọn ti máa fi dáhùn sí ọ̀rọ̀ owó kìnnìkà ìdá mẹ́wàá àwọn tí wọ́n wù mí túláàsì nàmbà túláàsì ń nàmbà fẹ́ ẹjọ́ bá ti san lẹ́rọ̀ lọ́sàn-án lè wọ́n sì di wọ́n wọ́n ti ràn gbogbo aburú tí máa ń ṣe wọ́n ti sí ara kókò sàn dá mẹ́wàá ni ìdá mẹ́wàá ẹlòmíì máa sọ̀rọ̀ hundred million abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni ìdá mẹ́wàá tẹ́ńdá sọ́ọ̀sì tẹ́lómìí kì í sọ̀rọ̀ hundred million yóò fi sísan kò ní bojú wẹ́ ìgbàdúró owó ìlò nǹkan fún mi yóò máa wọ pé ìlò ó fi rí ìyọnu ìlú wa ni wọ́n ti fi dá sẹ́sìn ọlọ́run yìí ẹ̀sìn òdodo ní ká máa bira alẹ́ rè jẹ̀mọ́ àwọn mọ́sálásí wọn ní nípa ọlọ́mú dà kan wá nu owó rẹ̀ ọlọ́mọdé àmọ́ wọ́n fúnra ara rẹ̀ ìlú ló ti fi inú pẹ́tọ̀ gbé kalẹ̀ pọ̀ fífi rẹ̀ sọ ọlọ́run bá rí ọ̀fẹ́ fi ràn án lọ́wọ́ rí lẹ́yìn pé ó rí à ọ̀fẹ́ sí nínú gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ wa síbẹ̀ náà ní Islam ó ti lọ wá sí ó sì máa sùn pọ̀ ni ó dùn máa sunkún ọ̀nì ìwọ ṣe mi ò ṣe mo lọ rò pé islam fẹ́ lọ́wọ́dì kò lè lọ́wọ́dì kò lè lọ́wọ́dì torí délé ẹ̀dá kù ayé ti gbárò jù ń bì báyìí ẹni ká gbárò kù tẹ̀sán ọlọ́run pàápàá jùlọ àwọn ọ̀dọ́ torọ́ dọ́yìn àwọn lọ́jọ́ ọ̀la lò àwọn lọ́jọ́ ọ̀la àwùjọ tọ́jọba ti lè gbárùkù tẹ̀sìn ẹ jẹ́ kọ́kàn yẹn balẹ̀ kọjọ́ iwájú ńkọ́ ọjọ́ iwájú ẹ̀sìn ọ̀dà ń lò yìí. níjọ́ tọ́jọba ti sáfẹ́sìn ẹgbà pé tọ́ ìta rí ní ìsìta ń wí ó kéré lẹ́gbàá burú tó tún fẹ́ sẹ́lẹ̀. àkàràmọ̀kọ́ ọba ọ̀hún nínú tí ń báyọ̀ lọ́kàn jẹ́ gán títí ń dẹ́rù báyà nípa ọjọ́ iwájú wa. òun náà ní pé púpọ̀ nínú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde tó yẹ ká kó wọn gbárùkù tẹ̀sí wọ́n wà ń dìbí islam ó ti ṣe dàgbàsókè tí ó lọ síwájú púpọ̀ nu wọn náà dájú láwọn lọ kíw babaláwo ni wọ́n yà àbẹ́yẹ̀ òrí wọn babaláwo lọ́pọ̀lọpọ̀ ń yà tó láàdì káwọn kó tẹ̀síwá kọ́wọ́ à ń kó kọ́rùn à ń fi ṣe sáǹpù tẹ́tà ń ṣe wọ́n ń ṣe yẹ̀ ń wò wọ́n ń ṣe jálàbì ẹgbọ́rọ̀ nítorí tọ́lọ̀ ṣé eléyìí náà ni wọ́n á kó lọ síwájú bẹ́ẹ̀ èyí táwọn bàbá bàbá yín ṣe títí títí títí síláàmù tí wọ́n sọ́dọ̀ láì jù ẹ̀ náà ni wọ́n náà tún lọ ra gbálé nígbà yìí. ìdí ìdí tiẹ̀ ọba jẹ́ pípẹ́ babaláwo ló tún yàn láàyè ló kọ́ kó kí ó kọ́sára yàrá lọ kọ́sára òfò ni òfò nìyẹn mọ òlẹ lọ lé kí lọkọsẹ mẹkọ láti mọ pé yàkuyà lọ fẹ yà lọkọsẹ mẹkọ kọsẹ káfíńtà mọ àwa dání lẹkọ wọn lọ kọ kí tó wàá fi gbàtara yé tó fi gbàtara yé jẹ ọmọ akọ ọmọ ntọpamọ òpònú dìde ọ̀dára rẹ̀ mọ̀ ọ́ ló ń dáńtí sẹlómi mà torí ẹ̀jẹ̀ máa ẹ jẹ́ ká gbìyànjú o ẹ jẹ́ ká gbìyànjú gbogbo ẹnì kọ̀ọ̀kan náà alọ́lọ́rẹ̀ ó kéré ju èèyàn lọ́rẹ̀ pọ̀ kí ni tẹ́tẹ́ ti ṣe lórí àwọn ọ̀rẹ́ yìí láti má wọn náà máa ṣe dáadáa láti má wọn náà máa ṣe láti má wọn náà máa bẹ́ẹ̀ bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yìí ẹni tó bá ti rírọ ẹ̀ sí ó kú oríire o ẹni tó bá ti rírọ ẹ̀ sí iṣẹ́ ńlá ń bẹ wájú ẹ̀ o torí pé gbogbo wa náà jọ sí i gbogbo oníkàlùkù wa la ní mọ̀lẹ́bí kìí ṣe gbogbo mọ̀lẹ́bí wa lọ́kọ̀ọ́jú mọ́ ìsìláàmù ìyànjú mélòó la ti gbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa láti dá wọn padà sí ẹ̀sìn islam ìjọba tẹ ìjẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ láti pè wọ́n sẹ́sìn islam ìjọba jẹ́ káfíìrì náà ní tẹ́lẹ̀ gbogbo ara àwọn kan báyìí ń bẹ wájú wa àwọn ń sùn àníyàn kankan ó túmọ̀ sí pé àwọn ò tí ì rọrùn ọkùnrin islam lọ́nà ṣùgbọ́n kò rọ̀ wọ́n lọ́rùn láti ṣe ìdí inú tó fi jẹ́ pé díẹ̀ sàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn kù sí pé wọ́n á ní wọ́n tọ́lọ̀ ti fi islam tó ti fi sìn kẹ́rẹ̀ tó wá yẹ kó fi islam kó fi sìn wí kọ̀tọ̀ torí ẹ̀ wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan tí fẹ́ lò níbi tí wọ́n ti pé ìjọba ẹsẹ̀ kúfúrú sọ́lọ̀ yẹn ilé ìtàn láwọn tó bẹ̀rẹ̀ lọ́la májọ jẹ́ pé wọn ni wọ́n wàá lò láti kó nǹkan náà débẹ̀ májọ jẹ́ mọ́tò rẹ̀ wọ́n lò mọ́tò jọjọ́ kàdá rẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ abẹ́ náà bẹ́ẹ̀ lé dá wa kó tún bọ̀ bá gbé ẹ̀sìn Islam ga kó sì àlékún àgbéga fún súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run bá kọ́ paná adébọ rẹ ọlọ́run kọ́ rẹ àwọn adébọ sílẹ̀ ọlọ́run kọ́ paná àwọn kìfìrí rẹ ọlọ́run rí àwọn Islam ga ó sàlékún àgbéga fáwọn mùsùlùmí ọlọ́run ọba kọ́ ràn wá lọ ní kọ́kọ́ àti ní gbangba أستغفرك وأتوب إليك طبعا أنتوني بيري بيري متعب sọláàtì làìṣá abáàrẹ nìkan tó ta kété nínú àwọn tó sáwọ mọ́sálásí kílódé ó lóun ṣe mùsùlùmí kíláàsì wọn ó lóun ṣàkójọ à wọn ní títà sọ fún kó ti àyẹ̀wò ọni àbí ahlan wa sahlan ẹ máa wọlé ẹ máa rọra ìwọ ni káwọn sọ gbàdúgbò pé kì í ti pọ́kàn máa mọ̀ wọ mọ́sálásí kó sáfójú olóṣèlú sáwọn mọ́sálásì ẹ má lè ẹ má lè kó ní mọ́sálásì ṣùgbọ́n ẹ lo àǹfààní bí wọ́n á bá yín tó wá bá yín ní mọ́sálásì láti pèsè ẹ̀sìn fún wa ìgbẹ́ fáwọn káfíìrì máa wọ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam láti wá gbọ́rọ̀ ẹ̀sìn. ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n di mùsùlùmí wọ́n máa ń pè wọ́n mọ́sálásí tòun wà tí eléyìí ti wọ mọ́ṣáláṣí nìyí ẹ̀yin lẹ́wàá gbìyànjú láti bá sọ̀rọ̀ lọ báwo ni ọba ti dá tó pé wọn náà dára mọ́ṣáláṣí bí wọn náà rí ilé ìjọsìn mọ́ṣáláṣí owó rí fọ́tò kan ò léèrè kan òṣèré kẹ́nìkan máa forí kalẹ̀ fún kàmí ìjọ lọ́nà àtọ̀ sáwọn míì lẹ́gbẹ́ wọn máa fọwọ́ gbárí wọn máa fi gbáyà tọ́lá ọba ẹlẹ́dàá bá sànù ló lè di mùsùlùmí ìyẹn ni pé ẹni lé àmọ́ ẹ̀ bá sọ̀rọ̀ lọ náà. wọ́n ní pé sujud al-ishraq sọ̀rọ̀ àna sunna àwọn ọmọ ẹja kò ní sujud al-ishraq pọ̀ ẹ̀ńtọ̀ ìwé ìlẹ̀ ń sọ ló kọ́ dáàkà mà wọn nù súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá sẹ́kù láàyè ibi tó ti ṣe sọ̀láàtì fajr tẹ wá sẹ́kù mẹ́ tẹ́ ń sẹ́ran tẹ ọlọ́ tẹ́ ń sàwọn àdúrà títí tó ń fi yọ tó ń bá wa yọ tó gbéra sókè kí àsìkò bọ̀há tó wọlé tẹ́ bá ti lè ṣe rákà méjì wọ́n kọ̀ ládàá òmùra fún mi. tẹ́lẹ̀ yìí kìí sọ ní súnà tó bọ́hà torí bọ́hà ò bùkátà kó jókòó sáyè tó ti ti fájìrì tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ ni bóyá là ń pè ní súnà tó lè àlàkùn làhálì súnà tó yàn ìgbésọ̀ láti yàn wà náà. náà ìjọ kọ́ ní mọ́tíláṣí ṣùgbọ́n ti fi búlọ́ọ̀kù bí máríkì àwọn èèyàn sì máa lọ sí sọ̀láàtì mi ò lásìkò sọ̀láàtì ìkásí wàá ń bẹ̀ tí máa tẹ́ ìdílé èèyàn lórí ń bẹ̀ gbogbo èèyàn àti mùsùlùmí àti ní tẹ̀sí mùsùlùmí wọn máa lọ wọn lọ máa sí níbẹ̀ kásìkò sọ̀láàtì tuntun kásìkò sọ̀láàtì bá ti tó àwọn káàsì yóò mi tí n jẹ́ ń sèyàn dáa tó bá ti jẹ́ pé àyíká ìyàsọ́tọ̀ fún sọ́lá ti hàn ẹbí ká fún lọ́wọ́ ẹ má jẹ́ aṣọ ìdílé oorun dípò pé káfíìrì náà tó máa wá jókòó mẹ́ ilé ìjẹba ẹlẹ́ni tó máa Al-Qur'an kéjì yàn lọ kí ẹ̀ ń ṣe gbọ́ngbà àdúgbò pẹ̀lú ẹ̀ àmọ́ tó ti pé ìmáàmù mọ́ṣáláṣí tó wà ládùúgbò wa ìgbà míì ó máa ń tíráàbù tí o bá ti sílé èèyàn lèèyàn máa ń ti sọ láti fáwọn yẹn tó wá fura mọ̀ pé nìkan nínú àwọn ẹni tí èèyàn ń síwájú wọn fún sọlá ọmọ àlùkùránì kejì yàn lọ ṣé kéèyàn filẹ̀ kọ́mọ bá sọ láti yẹn lọ ní àbíbáwò pàápàá jùlọ tó bá ti sálámà àdúrà ní máa malẹ̀ nígbà tó ti pa àwọn ń ta wọn táwọn bá ti sálámà ńkọ́ ìdánilẹ́kọ̀ọ́ làwọn máa ń ṣe ń gbà mí àwọn yẹn pàṣẹ àdúrà àmẹ́lẹ́yà àti àdúrà ní ta máa pa aládàáda lẹ́nu ntí ọ̀dà àdùnnú kékeré mẹ́jọ òṣèlú máàmù yìí ma àmẹ́sì e. àdúrà tó ń sùn lẹ́yìn gbogbo sọ̀rọ̀ àwọn àtìjú jẹ́ tọ́ tó bá yí pé eh, àtàwọn bàbá bàbá àwọn ọmọ bàbá bàbá yẹn àbáwọn ànábì yìí ẹ sì rí pọ́n náà ní rí nǹkan kan sọ mọ́ ní kó padà sídìí òdodo kọ́ máa tẹ̀síwájú pẹ̀lú pé kọ́ máa tẹ̀síwájú láti fáwọn ẹtí máa wọ̀n bá sí ara wọn àbí kó sọ pé tó ń ṣe náà ni wọ́n máa ṣe tẹ̀lé e, kọ́ lọ wá ibi tó bá ti máa ṣe nǹkan yẹn kọ́ wà lọ síwájú. sọ̀rọ̀ sọ̀rọ̀ tá à ń fi ń pè yẹn lọ sí dẹ́sí Islam lánàá ti síwájú ni àbí ká sáà ti ṣe dáadáa tí ọ̀rọ̀ ní ká fi máa pè yẹn fẹ́ sìn ní àbí wà. alákùlẹ̀ ha ọ̀rọ̀ lẹ́bi pè yẹn fẹ́ sìn Islam ìwà náà wà pẹ̀lú ẹ̀. ìjọba ìgbìmọ̀ máa ń wà á rí sí yàn tí wọ́n bá sọ. kókó tó mọ ọmọ àhùwà retí fún nǹkan mìíràn ó rò sí níbi ẹni tí wọ́n ń ṣe dáadáa sí tó lọ́wọ́ tó sọ̀ńtọ́fà tó ń fi ràn lọ́wọ́ tó ti lọ́mọ tó ti tó ọkọ wọ́n sì dọ́kùn ó lè máa lérò pọ̀ ń dànù àwọn fẹ́ o fi ọmọ fún ọ. Quran tó bá sì wọ́n ti ṣàlàyé fún pétọ́ Islam lẹ́sìn ẹgbẹ́ wá sí lẹ́sìn oníire yóò sì Islam ní ìyànbá tí wá sí Islam ó ti fìdí rẹ́mi nù gba ìrànlọ́wọ́ yìí kọ́nà ọba wa yí ọ padà sí dáadáa kó di mùsùlùmí ẹ̀rọ pé yọ gba nǹkan pẹ̀lú pé ẹ̀ ń pọ̀ sí di ẹ̀sìn Islam eléyìí pàtàkì púpọ̀ kìí ṣe gbogbo gbà nìkan hùwà retí yàn láìpẹ́ ló lè sínà kó di mùsùlùmí èsì gbogbo ẹ̀ máa sọ́jà sí torí kíndé bá fẹ́ pé yàn sẹ́sìn tó ní ti kíkẹ́ máa bẹ̀rù bẹ̀rù dání gánà ẹ̀yẹ tó fẹ́ pẹ̀ púpọ̀ wá wọná ọlẹ́nu ọ̀rọ̀ wọ́n tó fẹ́ wá pé yàn wá wà lùdánà ọmọ wa ti pé kíni à ń tinú gan-an ló kó bàtà ìbẹ́sìn Islam láwùjọ wa wọ̀nyí àwọn máa pè yín pé kẹ́ wá sí kèfèrí kọ́nà àwọn tó sọnù rẹ́díò wọ́n ti sọnù rẹ́díò wọn bọ́dà bí ẹni tí o bá ti tẹ̀lé pọ́ọ̀nù tí o bá tẹ̀lé jésù iná àpàlà ni ọ wà. ọlọ́run ti fi sọ fún àwọn alukuraani bí ẹni tó bá lọ gbé nǹkan mi pàdé ọlọ́run tó yàtọ̀ sí islam lẹ́sìn ọlọ́run bá ń kọ́ kò ní gbà lọ́dọ̀ rẹ̀ ó sì máa bẹ nínú àwọn ẹni òfò tó bá ti dọ̀gbìn dàgbà sẹ́yìn láyà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fún káfíńsì ẹni sọ ẹ máa wò yányányá ni pé sọ fún ọmọ bàbá olú àrùn àbí bí ọ̀nà àwọn ti ṣe tán láti gbé ọkọ̀ àkọjá ìmáàmù wọ́n ti ṣe láti gbé ọkọ̀ wa darapọ̀ mẹ́jẹ̀sù wa jẹ́wọ́ ẹ̀sìn eléyìí dàbí ti ṣe gbẹ́ngbẹ́ ẹ̀yà inú yẹn pè yẹn fẹ́ fún tẹ bá wo fáìlì lẹ́yìn bàbá tó kọ́kọ́ gba ìsìláàmù lẹ́yìn ẹ̀ rí i pé yàtọ̀ sí pé wọ́n hùwà retí wọ́n tún pè lọ síbi ẹ̀sìn. Now, la bùkátà sí níbi sísọ yìí ọlọ́ọ̀lì méjì náà ọlọ́ọ̀lì méjì sọ eléyìí àjẹbà ń tà máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nínú rédíò tí wọ́n kéde nínú rédíò yẹn pé tá a bá rí ẹni tí wọ́n fi ayédèrú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ti ń tà fáwọn èèyàn ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí káfí máa bá ti palẹ̀ rẹ̀ mọ́ nítorí pé owó ribiribi ni wọ́n ná tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó débi pé àwọn èèyàn ń gbọ́ sọni tó sì náwó ribiribi yìí kò fi ṣe bísínẹ́sì ó ṣe torí kẹsàn-án bó lè lọ wájú ni wọ́n tún wá fẹ́ pé kó jẹ́ pé ìwọ náà gẹ́gẹ́ fún ara rẹ tó bá ní kọ́pì ìdánilẹ́kọ̀ọ́ yìí kó ní kọ́pì tó dángájíá ìyẹn ni kí wọ́n gbà kí wọ́n náà jí ká kọ́pì tó dángájíá bolóṣèré tó bá ti lọ sí ibi tí wọ́n ti pòdúsì rẹ̀ tọ́jú ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá ríra. kọ́dà eléyìí tó jẹ́ pé ọgbọ́n lónìí tó bá di lọ́la tó bá lọ kó sọ pé kọ́ tà fún kọ́ tà fún two hundred naira náà ní péré. oníbèrè wa sọ pé táwa lè máa kà lórí rédíò torí ká má bàa ká lè máa fi rántí ń ta gbọ́ a sì ti mọ̀ yín pé wọ́n ní tá a bá rẹ́ni tí ń ka tó fi ń ṣàyédèrú kéṣẹ́ẹ̀sì ká rìpọ́tù ẹ̀ fún nọ́mbà dáadáa. mo wá sọ fún àwọn ọ̀fẹ́ kàkà àmọ́ abẹ́ ká fún pé ká máa gbọ́ lágbọ̀túgbọ̀ ni. sọ wọ́n tún ti sọ eléyìí náà fún àwọn ọ̀fẹ́ kẹ̀ka rárá àwọn ọ̀fẹ́ kẹ̀ka rárá tó lè jẹ́ gbèsè jẹ́ níbi tá a ti ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ní kẹ́ mọ́ka àti gbogbo àwọn ìyókù táwọn náà ṣe ń bẹ wọn ní kẹ́nìkan kọ́ ọmọ kà àwọn òṣùgbà kan ká nígbòǹkẹ́lẹ́ àwọn ọ̀kà àwọn ọ̀gbà kan ká lójú ayé so tẹ bá ti gbọ́ ẹyọkánú rẹ̀ ẹ wá ẹ rí original copy rà wàṣí kẹnu mọ́ nílò two hundred naira ọjọ́ bó ti ṣe jẹ́ sẹ́yìn náà subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.